What did you say? dàrú oníkàlùkù àgbéjà ara mọ́ bàbá ògbéjà ọmọ.

paranoia lọ́nà èdè Yorùbá èdè àkọ́kọ́ èdè. èdè Yorùbá lákọ̀ọ́kọ́ èdè. bẹ́ẹ̀ Cheers.

lóògbọ́n á kíyà àti bàbá pẹ̀lú ọ̀wọ̀ obìnrin á kúnlẹ̀ ọkùnrin á dọ̀bálẹ̀ wọn á ní ẹ káàárọ̀ o àwọn òbí náà wà dáhùn wọ́n pè pẹ̀lẹ́ o àjíire ìtumọ̀ èyí ni ayé ṣe pé gbogbo Yorùbá ní ọmọ káà. you. ìṣẹ̀lẹ̀ ọwá ìdájọ́ àgbàlọ́rin ọba ìjẹ̀kúfẹ̀ ògbóga ìkẹrẹ̀ asẹ́yìn ìsẹ́yìn pàkúrẹ́ lọ́wọ́ sẹ́yìn fífọ́ fún asẹ́yìn mọ̀ ọmọ aṣẹ́ tí mi alágbàdá ìlú ọba ìjìnlẹ̀ déèdì ìlọba àkúrẹ́ àkúrẹ́ òní. Thank you. por estar gbogbo àṣà àti ìṣe Yorùbá èmi náà máa kọ́ láti àṣà lọ tí wọ́n sì máa fi ṣe ìgbàgbọ́ nígbà máa fọ́n ti lé ní gbogbo rẹ̀ káàkiri àgbàlá ayé ṣùgbọ́n ìgbàgbọ́ gẹ́gẹ́ dákì nípa rẹ̀. ẹ̀yin tàbí kó ti àpàdé